حديث أفكانوه فإن الجنة هي المعوى طعم من نهى نفسه من الهوى دي ثاني يعني، طعم من ثاني يعني، طعم من نهى نفسه عن الهوى أو آه، بني بني اشيون اشيون اشيون وما من خاف مقام ربه ونهى نفسه ونفسه عن الهوى فإن الجنة هي المأوى ẹni tí bá páyà tó tó dùnwájú ọlọ́wọ́n ọba rẹ̀ ọlọ́wọ́n ọba tó bẹ́ẹ̀ níwájú ẹ̀ yìí ọba rí ní ni kò náà ha nafsu anilẹ̀ hawa tó wá kọ̀ fún fẹ́nu ẹ̀ tó ti lè fẹ́nu torí fẹ́nu ìnà nafsu àmàrà tó bẹ so kí máa ń tààyàn láti ẹni ọ̀dà ni ó di ẹyin mọ̀ ń bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ní ìjẹ́jọ́ ìjẹ́ sánìyẹn nípa wàhálà kẹsàn-án tẹ̀lé nìkan bí mo sọ̀rọ̀ ní wọ̀lá ní ìrùn fanu ó fanu ó ní fẹ́nu ni wọ́n ní wọn mẹ́tí ní kàbí bẹ́ẹ̀ nìkan lọ́wọ́ bẹ́ẹ̀ òtúmọ̀ rẹ̀ sọ ọ̀rọ̀ ni mo ti máa sọ̀rọ̀ yẹn wọ́n ti sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ti wọlé ọ̀rọ̀ ti yókù bá òtúmọ̀ rẹ̀ sọ̀rọ̀ ìdíkàmà nǹkan nǹkan bí wàá tuntun bẹ́ẹ̀ nù bó ṣe rí nìyẹn wọ́n yẹ bá lè kọ̀ọ̀fù fẹ́ẹ́ nù ẹ̀ wá àmọ́ ẹ̀mọ́ náà kọ́ fún mọ̀kọ́ mọ̀rọ̀ bí wọ́n ní ha nafsa ni la hawa kiri fa inna al jannata hiya al ma'wa ọlọ́run jẹ́ akọ̀ọ̀fù fẹ́ẹ́ nù wa irú ẹ̀rẹ̀ kọ́ tó bá fẹ́ kọ́ wa ní òwúrọ̀ yìí bí mọ́dé hoho ma à ń fífa ohun bí máa lé sẹ́fì yìí ìmá kìí máa ní ara wọn pẹ̀lú ohun tí ò ti kí wọn wọ́n máa ní ara wọn níta wọn sí bá dáa ah, àjọṣe ni àmì mo ṣe ìmọ̀ yàrá dalek wọ́n gba ṣíṣẹ́ yóò níbẹ̀ ní àwa nù àwa nù ẹ̀rẹ̀ tó àwọn ni ẹ̀ àwọn ni ẹ̀ àríwá ẹ̀kọ́ ní àbùkọ́yùm ó ní àwọn ni ẹ̀ ó ní wà ẹ̀rọ tó àwọn ni ẹ̀ ó ní ẹ̀ ilé ìjọba wínú náà náà bá lọ ní mẹ́rin ohun àǹfíṣà omi máa lè sàfihàn ìmá nyẹ́ra wọn ní kí ni máa pè abdullahi ti kọ́ ọ kuma pè ní asadu asadu kuma pè ní zaati ó di àgbogbo ẹgbẹ́ báyìí jíjọ wa náà ti mọ̀ pé òtú bẹ́ẹ̀ masalata samina wa sitton ẹ̀kọ́ nọ́mbà 68 dàwa ọmọ amal bima inda omi alhaq bima kírin pé á ah, àwọn làwọn tó dúró lọ tó wà lọ́wọ́ àlódodo tá a ní lọ́wọ́ làwọn fi ṣe ẹ̀kọ́ òlì yìí gbọ́dọ̀ نؤمن بما أنزل إلينا أجبان كما سقال فما أقول عن يهودني ما تركم إياه بأني وقالوا وقالوا وقالوا أنتين دينا شاري kíṣẹ́rí yẹn nínú àánú ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ni kíṣẹ́rí yẹn tó ṣe ṣe wọ́n kí gbá ẹ̀mọ̀kúṣẹ́ àwálúbá ó tó pọ̀ òun dínà rẹ̀ nípa ohun ìfẹ́ kó ṣe ṣe nípa nǹkan ẹ̀bù háyà lọ́ọ̀bí kó ṣe ṣe ó di wa nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ kuma ba kuma kanu a majalata lissanin wani ba a shayar wa lahiniyar min masaili jahiliya min misali ahli jahiliya ina su cewa jahiliya da'awa yahudu al'amal ma inda min al-haq àwọn yahudi ma kirin kuma wa lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn fi ṣe ṣe ma turkun iya bẹ́ẹ̀ ni wọn ò ṣe ṣe ṣe wọn tẹ̀lé wọn كما قال تعالى وإذا قيل لهم آمنوا بما أنزل الله ما يهجب أبعاد الله قالوا نؤمن بما أنزل إلينا هم آه يقولون تقرأ فوعة تقوى يقولون تقرأ فوعة تقوى تقرأ فوعة تقوى بما أنزل إلينا يقولون تقرأ فوعة يقولون تقرأ فوعة قيل معناه إجمال بما أنزل الله بما أنزل على رسلنا min anbiya'i bani israel tó bá yẹ pé àwọn gbàntúrọ̀ sọ pàdé fún ànábì ọlọ́wọ́ bá náà bani israel bí an na ábìlà áyà fi yahud tó bá bẹ nùzọ́lá áyà yìí nípa àwọn yahudi ni قالوا نؤمن بما أنزل إلينا gbogbo agbantọ́lọ́n sọ kọlẹ̀ fún wa gbọ́ ayé ma ń zílẹ̀ aláàrúsùlẹ̀ bani israel ìjọ́lọ́n sọ kọlẹ̀ fún àwọn òjíjẹ́ ọlọ́run ní israel ما أن الذي جاء به محمد صلى الله عليه وسلم بعد يعني إن كان بموا صلى الله عليه وسلم لا يخالف ما جاء به رسلهم ويبقى أن تنوى جشلون بقبوا جشلون بقبوا كلام بقبوا نبني الأنبياء إخوة أمعاتهم الشتاء ودينهم واحد إمام بخاري رب العالمين الأنبياء إخوة أنا جمع داري أمي أخنا نواء ummahatuhum shatta bẹ́ẹ̀ pé àti bí wọn tọ̀tọ̀ ni dínú wọn yà gbogbo wọn ìsìnkánà ni wọ́n wé wa àti kí ni tawhid bó ṣe rújú tí bó ṣe ti tààrí fi bábù tó yẹn ẹ máa rí tawhid ń bẹ ẹ máa rí tawhid ń bẹ náà ni ó di ẹ máa rí tawhid náà ni ẹ máa rí ń bẹ wallahu ta'ala alam naam sallallahu alaihi wasallam لا يخالف ما جاءت به رسلهم جاني انت السلام بوا ويا كانتي ولو يا وشلو يكفر بما وراءه باني نيبا غبو تو wa lẹ́yìn tí wọ́n nígbàgbọ́ يعني غير يفوت ما مما انزل على عيسى ومحمد صلى الله عليه وسلم كل àwọn يهود wọ́n gbà nta so kan ni ìgbàgbọ́ àti kan so kan fa ni wa Muhammad sallallahu alaihi wasallam هو الحق فلولدو مصدقا لما معهم wọ́n jẹ́ ẹ̀rí sí ń tọ́wà pẹ̀lú wọn gbogbo tó wà nù kùrán náà lọ́wọ́ nù ìjìn gbogbo tó wà nù ìjìn náà lọ́wọ́ nù àtàwọ́rá pẹ̀lẹ́rì dáa bí isa wa muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ni dáa bí musa anabi isa wa mariam gbé wa alaihi salatu wa salam àti muhammad sallam wa huwa muwafiq bí ma dáa bí anbiya ohun min haq ilé ìṣe tí ó dé ìlú tó wá táwọn anabi ọlọ́ba wọn mú wa بين الله لما أدخله أدخله في كتبهم وني أنزل عليك ويرى كان جمعك بنوات بليه كتراره في كتبنا وتلاوة من تحريف نتاك وانتجي ورمين والتكذيب أتراء وتدليل أتيانه هذا من ناهية حبكم والنهاية الثانية تجد أنهم غير الصادقين في هذه المقالة ọ̀rọ̀ bá wọn gbà tí wọ́n gbé wá fún wọn gbọ́n wọn gbọ́n wọn pa nígbà sọ àdèkè ní oṣù dodo sí àárín makọ́ra ní abúlé tí wọ́n sọ yìí ìjẹ̀lẹ̀ ètìkábi ní àárín ìjẹ̀ráhìm almaskura fi kọ́lé ìtààlà rọ́bìdàn àléhìm ẹni bí wáyé fún wọn ti dé tó wà lọ́wọ́ wọn gbọ́ òun náà ni ìkọlù àwọn ìwà criminals jẹ̀ráhìm àwọn criminals المذكورة في قول تلو بان صفوها انه انه الله في كل فلا يبدع وانقو صفوها فلما تقتلون انبياء الله كلا ينقو النبي النبي الله باسل فلا يبدع موسى بو النبي زكريا ونبي موسى قوم يحيى ونبي موسى oni àwọn ilé wọn wá bí fún àbẹ́bí ìṣá tí ó jẹ́ nípa wọn tó kò sí bàní ìsìláyà dẹ̀ ni wọn nínú àbáni Israel ni ó di wa náà lọ́bí mi dáàmà kó ní kí ni máa tàbí lónà ń bí Allah mi kọ́bùlù kí ó bí pẹ́ ní àwọn òjijì ọlọ́wà síwájú bẹ́ẹ̀ nǹkan tó mú mi ní ìsẹ́pọ̀ lódò lẹ́ ń sọ ọ̀dá akùnmù Musa bil-bayyinat lẹ́yìn ní tẹ́mẹ̀ pé rọ́lẹ̀ ń pa àdá Musa bá yín pẹ̀lú àwọn àlàyé tó yanjú sùmọ̀tò hásùmùlẹ̀ ẹ̀jìnlẹ̀ mi báàdì lẹ́yìn náà ẹ̀rọ abẹ́rẹ́ sí fi gbogbo màálù lẹ́yìn rẹ̀ wà á ń tún lọ alábòsí ni ìtàkùn tawhid mẹ́wọ̀n ẹ̀ musa gba àlàyé tó mú wá náà ní tawhid ọ̀rọ̀ kọ́ lọ sí mílíkàt tó dé ẹ̀sìn ìjẹsìn ẹ̀sìn bọ́ màálù ó bí wa tẹ̀rí tó wà lọ́dọ̀ yìí nìyẹn هذا رد عليه ليه لو في فواليس والله رد عليهم برجين ولو فواليس كلورو مجني رد الأول على أن ما جاء به محمد صلى الله عليه وسلم لا يخالف ما جاء به موسى من توحيد الله وإفراد ابن عبادة فإن دل الإسلام هو محمد صلى الله عليه وسلم لا يخلف ما جاء به موسى عليه السلام ويقع أن موسى عليه السلام هو من توحيد الله إنه توحيد ونوبة وإفراد ابن عبادة كلو إن ملاو لقد كلو عبادة توحيد ونيه توحيد ونيه فاسمين ها ẹ́ òbòdìyà ó kọ̀ orí tó ń jẹ́ ó kọ̀ orí tó ń jẹ́ ẹ́ ìsára ara ọ̀ náà ó kọ̀ sípa tó ń bẹ̀ wọ́n kì í sọ èdè ìbáàdà wọ́n ní òbòdìyà bẹ́ẹ̀ yọ ìbáàdà ó di wa wọ́n bá ti pè é ń gba ẹ̀mọ́ fún bèrè wọ́n bá ti èdè ìbáàdà ni wọ́n máa ń rí fẹ́ sí àyíká òhìdì olùhìyà tàbí ní ìbòdìyà ó ti yé wa ẹlẹ́yìn tó mẹ́kí ni náà mú kí látàrí ilẹ̀ náà bímọ àtàfi máa ìdá àná òyìnbó bíi àbí no náà àmì tàwídì ìfúrádì ibil ìbáàdà tàwídì ìbáàdà ni wọn tàwídì olóhíyà wọn tàwídì ìbòdìyà ìtẹ́rùkù ìbáàdà ni máa fi wá àti máa pàtì gbogbo yàrá gbogbo tí bá ti lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìṣòro ó wà musaddiqan li dhalik ìtàlẹ̀ mu wa ó ti lédè ìtàlẹ̀ ìjà mu wa ìtàlẹ̀ ìjà mu wa ó ti lédè ìtàlẹ̀ bí gbogbo àná bí ọlọ́wọ́ bá gbogbo wọn tàwí ìdí wọn mu wa ó di àpapàjọ tàwí ìdí olóhìyà ó di tàwí ìdí ìgbàdà tàwí ìdí òbòdìyà ọdún mọ́ta ti yé wa ọlọ́wọ́ bá lórí ẹ̀sìn padà kí gbèsè ayé wa àwọn ìdí rògbò bí àwọn èèyàn sábà jìyàn sí kódà àwọn olóòsà ẹ̀ẹ́dì ó ní òòsà àtàwọn òun lọ́dá sánmà ìlú sí gbọ́ ríra táwọn olóòsà kan pé òòsà àtàwọn lọ́dá sánmà yálí gbọ́ rí ni yá òòsà wa o ọ̀yà wa lọ́dá sánmà àbí ṣàngó lọ́dá àwọn òkè àbí ògún ògún lọ́dá àwọn ògún ògún gẹ wọ́n pẹ̀lú ògún irin gẹ wọ́n pẹ̀lú ògún tí wọ́n á gbé ògún ọlọ́run ògún o lọ́dá àwọn arin wọn ò kílè mẹ́rin àyẹ̀wò ẹ̀kọ́ ni mo àbẹ̀rẹ̀ àfẹ́ ẹ̀rẹ́ gbọ́dọ̀ àwọn kẹ́kẹ́ pé àwọn làwọn ní oòrùn oòrùn táwọn ní àwọn làwọn lóòrùn ó dàwọn mọ̀júsù ọ́n sí iná wọ́n mú iná ẹ̀rọ ni wọ́n sọ pé ọlọ́run ó ní àwọn mọ̀júsù àwọn ọlọ́dá iná ó ní ẹwà ọlọ́mọ náà wọ́n amúrú sáàni ẹlẹ́ẹ̀kejì àbí أنهم غير صديقين بما ادعوا أنهم يؤمنون به لين أكبر وهم lórí kí wọ́n tẹ́ pé àwọn gbàǹtí yọ́wà lọ́wọ́ àwọn bọ́ ayẹ́kù abẹ́bí ẹjìlá wọ́n sí òsà wọ́n sí gbèrègbè màálù ọ̀pítẹ́lú àmbíyà wọ́n dẹ̀ pàwọn anábí ọlọ́wọ́ bá ọ̀pọ̀lùhùn àmìnà wà àṣọ ìnà àti gbọ́lọ̀ pé agbá àgbà fẹ́ yahudi kò sì lè kọ́ ọ̀sẹ̀ ẹ̀kọ́ tó náà ọ̀gbà yẹ̀hún ló jáde plé bí náà kò sí mí iná wà á sọ ìnà agbọ́ àmáàgbà ó ní eyín ẹnìkẹ́lá bá lọ́wọ́ ọjọ́ kan ó dàbí rù bí wọ́n ti ẹ wíṣẹ́ òdodo oníṣẹ́ àmọ́ mi ọ̀gbà èyí mo bá bọ̀ bọ̀ wá tí wọ́n ti wà máa fi orúkọ ẹmọ ìwà lótọ ẹmọ ẹka kùránì lótọ ẹkúṣẹ àmọ́ ìgbàfẹ́ ìkú mo mọ́ bí lótọ agídí òsì rán bóyá tí mo mọ̀ bí gba mílíọ̀sì náà agídí lè yìn ó dà sí rọ́ọ̀fù ni ó sì ní bọ́ọ̀sẹ̀ nígbà tó lọ́wọ́ bà yàmà ìnáma àǹtà mùsàkìr màtà àlẹ́yìn bí mùsàkìr kò lè fọ́ọ̀sẹ̀ yẹn ó di yẹwà ó lè fọ́ọ̀sẹ̀ yẹn bá ló ń gbà lẹ́nu ọ̀hún gan ẹgbẹ́ bá yà ló fi dé gan kí wàá bá ọlọ́kàn rẹ̀ kọ̀ bọ́ náà ó di yẹwà náà قولهم وسمينا وعصينا وعدم وفائهم بمثلاك àti bá kí àwọn àdéhùn tí wọ́n ní ṣe الذي أخذ عليهم طلب أن يتلوان وهذا يتناول كل تعصيب معظوم ليه كده ويهودي كباوي بالمان في تعصيب أسابيع مظموم أفاق كان يبقى يويني فاينة لولا تمين آه مسلمين يبقى يويني لولا تمين فاينة آه شو أبراهيم نياس يبقى أعراو إنه كني تعصوبك مظمومة يسيرونه يسيرونه gbogbo ẹni tó sọ̀rọ̀ kí á pé òdodo lọ́rọ̀ rẹ̀ pẹ́ mu. ṣe tán ta ó sọ̀rọ̀ alábì ní òdodo lọ́sọ̀ ìjọba kí á tó kùrù sí yòó àbí ẹ̀kọ́ ni kì í tán ní súnmọ́ alábì ní òdodo lọ́sọ̀ àmọ́ kù wọ́n lòun náà wọ́n náà wọ́n kú sílẹ̀ yòó o wọ́n sọ òdodo ni. ìṣe ọ̀sẹ̀ kọ́ nìyẹn ṣe mùsùlùmí dáadáa ẹ̀ bá ń sọ̀rọ̀ pẹ̀lú èèyàn kí wọ́n á rí òdodo nú ọ̀rọ̀ rẹ̀ yá àdìmú. bí àdìmú ọlọ́gbé ara o kárí ẹlẹ́lẹ́lẹ́yìn ara o ó ní ìrọ̀rọ̀ pé ilé wà á rẹ̀ tẹ̀lé wọ́n kúlù tó àṣùbì ní àzùmọ̀ gbogbo tó àṣùbì ẹgbẹ́ ojú ọba mu ẹ̀yẹ kúrẹ̀ ìsàn kí ẹmọ bá pé aná la amal illa bi ma ja ma wa fi mazhabi mi o mun da bi temi digan ma tele da ba maliki ya digan ma tele da ba shafi'i ya digan ma tele ri asu job da nan يتعاطب إمامي ماذا بقى إمام ثاني ومثل إمام من كلمة لي لأنه يجب على المسلم أن يتبع الحق في مذهبه أو في غير مذهبه تنتبه يقول المسلم إذا هذا أن يتبع الحق ويقول مثلي في مذهبه مذهبه أو في غير مذهبه في المذهب من تيتي أنا ما إمامي إمامنا لصرني أو ما غير بلا إمام مين لصرني ah imam mutuwa imam maliki ni wa su da wa riga imam ahmad bin abdul sallam mito takuce imam mu ma la dole dole dole latale dat bil haqq muslimi da yo ma gudu wali yo ma famara la ta'assab bi ta'assub madmum kulli ta'assub tilitinu tí ó bá ta'assub madmum ni ke ko rari kala rabai ko wa ni mazaba ti yo famara no ẹwà fáwa ibn kayyim rahimahullah afára a ibn tèmíà àmọ́ nígbà tí ibn tèmíà sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ hajj àti umra o ti gbé àníyàn umra o ti bí ọmọ tó táwọn obìnrin pọ̀ obìnrin madina ó wá ti gbé àníyàn umra àbí maka òun sì umra òun àbọ̀ ara mi lẹ̀ bá ní on madina ní zulhijja ìdíkà ní on 7th kan fi jẹ́gà ní àjò yẹn mo ṣe umura ohun umura ara ni 2-3 hours yẹn kari umura alẹ́kọ̀ ni wọ́n kari umura rẹ wọ́n bọ̀ ara mi ulẹ̀ wọ́n àgbé ara mi ti hajj wọ́n dín ní kat lọ́gbé ara mi labẹ́ka umuratan àní ẹ̀ ti dá ni labẹ́ka umuratan bani hajj wọ́n àwọn maka jẹ́ kí wọ́n kẹ́rù wọlé báyìí ló bá rí kára wọn tutù nígbà tí ó wù sí ọ̀tọ̀ rẹ̀ olóògùn kò kiri nǹkan oṣù òun wíṣí kò lè fi múra mọ́nu ọjọ́ kejì ìjà yẹn lẹ́ni wọ́n gbéra lọ sí àràfà Mínà ní on eight wọ́n wọ̀ lù ní on seventh pẹ̀lú nǹkan oṣù lẹ́ni kejì mẹ́rin yóò máa nù yóò fi ṣe kí ni ó ṣe yọ suspend múra yẹn yóò àti àníyàn rẹ̀ kúrò ní kíni múra yóò àti àníyàn rẹ̀ sí kíni hajj lóòrò Eh, kí ló gbéra jáde kí ni ọ̀hún yẹn ó ti ní káàtì òmùra ló gbéra ní àlú ẹ̀kọ́ ni àwọn àti ilé gbéra yóò ti yẹ ni ìbò tèmi àmì ara o náà nǹkan ni ó máa lé kíra ní ara o ìbò tèmi àti tẹ́yìn ní ara o tó ti jẹ́ gẹ̀rù tó ti dáhùn ló ti tẹ̀sí mọ́ wa sí ìdá Aisha radiyallahu anha ẹgbẹ́ bẹ́ẹ̀ ìbò tèmi ọ̀mú hújà wa àmọ́ máa lé kí ẹmú hújà wa ọ̀yìn wa lè bá wa máa lé kí ó pé á ọdẹ sọ̀rọ̀ tó oníbẹ̀ ni ọdẹ sheikh islam habib fáwa ọ̀ olùfẹ́wà ni wọ́n lè hakú ọgbà ilé iná a máa nífẹ̀ẹ́ dodojú lọ a nífẹ̀ẹ́ dodojú àfáwà lọ ó máa bá dododo ṣàbí náà wọ́n àtọ́ náà ẹni mímọ sọ̀rọ̀ ìwọ́rọ̀ ni giwa ṣé òkè wa kí ni jẹ bímọ wa ń kàgbà kan báyìí níjọ kan báyìí kan ṣé òkè wa náà dangiwa ọmọ dangiwa náà tó takò

ó yẹ kó mi ọmọ orú orin tí wọ́n ń kọ yẹn aṣọ́lójú agbègbè kìsì gbígbà ọ̀kan ní ìfọ́bù ìgbà pé eléyìí wọ́n fi ń sí ìjókòó wọn àyíká ìdúnà àti mistake lẹ́yìn náà tí wọ́n á fẹ́ gbóhùn òṣùgbó gbè wá ọ̀ṣun òṣùgbó gbè wá ò ìbọ̀ ni ọgbọ́n wà nù ẹ̀ òṣìṣẹ́ tí gaba yẹn wà nù tí wọ́n tí wọ́n ń sọ ìbọ̀ ni. ìjọba àwọn Yorùbá kọ́mí ti dà sí nìyẹn ní wọn náà fi ti Yorùbá dé yìí kílẹ̀ ń gbé náà nẹ̀ kàbí gbé sílẹ̀ ti kílẹ̀ ọkọ̀ wọ́n ti ya orí bàbá kan láì sílẹ̀ báyìí wọ́n kọ òdòdó gbé wà lẹ́yìn méjì fọ́ àfi ti conflict against wọn pé ara o ọlọ́run ìtumọ̀ ìjọba ìgbé wa ṣe yóò save wà bí yóò là wá ẹ̀ tó sì lè wá lọ́wọ́ wa ìjàpọ̀lọ́ mi ò gbé wa àgbàpọ̀lọ́ mi ọlọ́wọ́ bá nù ó di wa ìbọn ní state ṣe pé òṣogbo gbé wa nìkan wà ń bẹ̀ ìjòrò láàrọ̀ lọ́sọ̀ gbọ́ wọn lu wọ́n ní mọ̀lẹ́kọ̀ lọ́bọ̀ wọ̀dù ní Òṣogbo oníkú wọ̀dù ìṣúná tó Òṣogbo gbè yìí láàrọ̀ táwọn o wọ́n lọ́wọ́ bí ọjọ́ wa ń kàdúnà ni naam. wa alaikum salam.